لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أبتي أشوان المسلمين أبتي أني كما بيه لري لنا نبو محمد صلى الله عليه وسلم لنا أوى صحابة نبو محمد صلى الله عليه وسلم وقد أتابروا قبل الله سبحانه وتعالى وما جتي التشري أن كتبوا كثيرا وكثيرا وكثيرا ní ojú ọ̀nà asàlàfíà abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala kó má bí bá ìkọ̀kan wa. lẹ́yìn náà àtọ̀rọ̀ asàlàfíà fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Asàlàfíà kó má bá anábọ̀ Muhammad kó má bá àwọn aráàlú rẹ̀ àwọn ìyàwó àwọn ọmọ àti gbogbo àwọn tí ó bá tẹ̀lé ìlànà rẹ̀ inú àwọn sàhábà tó wà nílà àlẹ́yìn àti àwọn tí wọ́n wá lẹ́yìn wọn. lẹ́yìn náà mo kí gbogbo wa ní kíkí tó fi dáa jùlọ kíkí tí àwọn ọmọ àlùjànnà tó máa kíra wọn inú àlùjànnà. أولاني السلام عليكم ورحمة الله وبركاته لينا تطوكي ونيكي أما مبارا وصر أولاني السلامية بين القلوب والجفاء سلامية لاني القلوب àti àlùjáfà. Kí ni à ń pè ní àfàlàfíyà? Àfàlàfíyà kalimatun mushtaqatun min as-salaf aw nisbatun ila as-salaf. Gbólóhùn kan tí a fàyọ àbí tá a sí as kí lè ń pè ní asọ́lá ìtumọ̀ asọ́lá ní èdè lárúbáwá òun ni mọ́ntàkọ̀ dábàkà ní àbá ìka wàzáwí kọ̀ràbátìkà àwọn tí wọ́n bá jù wá lọ tó ṣe tí wọ́n ṣe wájú wa wáyé bí àwọn bàbá wa àbí àwọn mọ̀lẹ́bí wa àwọn eléyìí wọn á pè wọ́n ní sálàfù wa ló fi gbé àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n fún ọmọ ó ní ìmọ̀ sálàfù ánà láti. That aṣíwájú dáadáa oko jẹ́pẹ́. sọgbọ́nlọ́hún àtàkọ́là ní èdè lápáwá òun náà ẹni tó ṣíwájú wa. torí náà tabaníká wò nínú èdè àwọn òbí wa sálàpù wa ni wọ́n. àwọn òbí tí wọ́n sálàpù ni wọ́n jẹ́ fún wa. àwọn tí wọ́n jẹ́ àwọn àbúrò bàbá wa ẹ̀gbọ́n bàbá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́wọ́ àwọn tó ti lọ àwọn bàbá bàbá wa sálàkù wà ní wọ́n jẹ́. sotuba lárúbáwá bá sọ lápẹjúwe wípé sálàkù mi òun ni lágbájá ìtumọ̀ rẹ̀ òun ni pé àwọn tẹ̀síwájú wa lọ́jọ́ orí. ṣùgbọ́n ìta àgbàlérò pẹ̀lú àtàkọ́là nínú ẹ̀sìn ó yàtọ̀ sí ètí wọ́n gbàlérò ní àtàkọ́là nínú èdè lásán àtàkọ́là nínú ẹ̀sìn àwọn náà ni àwọn ẹni rẹ tó ṣe wípé wọ́n ṣe ìsìláàmù síwájú káwa tó ṣe àwọn náà ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sahaba ridwanullahi alayhi anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kí a mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tó pọ̀ wípé fa'alaykum bi sunnati wa sunnati al-khulafa'i al-mahdiyyin ar min ba'di. تمسكوا بها عدوا عليهم النوازل النبي صلى الله عليه وسلم ó ní ẹni tí ọlọ́run bá ní kẹ́mi ẹ̀gún nínú ẹ̀yìn sàádé fa innahu man ya'ish minkum ẹni tọ́lọ́run bá ní kẹ́mi ẹ̀gún nínú yìí fasayara ikhtilafan kathira yóò rí àìkú ẹnu tí ó pọ̀ láàrin àwọn mùsùlùmí fa'alaykum bisunnati ìlànà mi dọwọ́ yín sunnati khulafa'i al-mahdiyyin ar-rashidina min ba'di ìlànà àwọn àrólé májèlé tí ọlọ́wọ́ bá bá mọ̀nà ar-rashidina àwọn tó ṣe wípé ẹni ìmọ̀nà ni wọ́n min ba'di lẹ́yìn mi ìlànà wọn tọwọ́ yín o tamasaku biha ẹ tì í mú àbọ̀ àlẹ́ àbẹ̀nàwádìí yín ọ̀gàn yín gbà mú. so àwọn tó ṣe wípé wọ́n ṣíwájú wa nínú ẹ̀sìn bẹ̀rẹ̀ látòrí àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ tí ó kà wọ́n lé ní one twenty thousand àtàwọn ọmọ kéwù tí wọ́n tó ń ka tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ àtàwọn tí wọ́n ń tẹ ìlànà yẹn àwọn ni wọ́n ń pè ní àsàtọ́lá àwọn ni wọ́n ń pè ní àsàtọ́lá ṣèǹgbà míì á ní àsàtọ́lá kùsùkọ́ ọ̀lẹ̀ dàtí àwọn aṣíwájú jẹ́ ẹni dáadáa. pé pé tí wọ́n bá àsàtọ́lá kùsùkọ́ nínú èdè lárúbáwá gbogbo ẹni tí ó ṣíwájú wa òun ni wọ́n ń pè ní salaf ṣùgbọ́n pàtàkì fi àsọ́ọ́lù sí ó ti jẹ́ kí ó kúlẹ̀ pé ẹ̀sìn là ń sọ ó jẹ́ kó kúlẹ̀ pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sàhábà rẹ̀ àwọn là ń sọ̀rọ̀ pa wọn. tó tọ́ba sọ yí pé àtàkọ́lá àbí a ní àtàkọ́lá púpọ̀ rẹ̀ nínú ẹ̀sìn àwọn náà ni anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà tí wọ́n jẹ́ ẹni rí. sọlọ jẹ́ wípé kanú àwọn afẹ́sì dáadáa al-imam abul abbas ibn taymiyyah al-harrani ad-dimashqi rahimahullah ta'ala. wọ́n ń kọ gẹ́gẹ́ tó ń bẹ nínú majmu' al-fatawa wọ́n ní la ayba ala man azhara madhhab as-salaf wa intasaba ilayhi wa i'taza ilayhi بل يجب قبول ذلك منه بالاتفاق فإن مذهب السلف لا يكون إلا حقا wọ́n ní kí la fẹ́ máa bú ẹni tó fi rẹ̀ sí àwọn sàhábà kí la fẹ́ máa bú ẹni tó ṣe kó fún rẹ̀ sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó lẹ́sìn tó ń sin tó ń ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn àwọn sàhábà ridwanullahi alaihim lòún ṣe. ìtẹ́jú ó ṣe lẹ́sìn bánàbí ṣe ṣe báwọn sàhábà ṣe ṣe ìtẹ́jú ó ṣe lẹ́sìn tèmi nù. wọ́n ní láàyè kò sí torí pé ìfẹ́kù ẹni tó fi rẹ̀ kì sí ọ̀dọ̀ àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ìbú àdájú gẹ́gẹ́ fún rẹ̀ sallallahu alaihi wa sallam. wọ́n ní báyìí méjì kò kọ́ mú lù láti tẹ̀mí obìnrin tí kan ẹnu àwọn afẹ́sì kú olórí wípé ẹni tó bá ní ẹ̀sìn ànábì lòun fẹ́ ṣe sallallahu alaihi wa ẹ̀sìn àwọn sàhábà lòun fẹ́ ṣe agbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ipe àá ṣẹ́sìn ànábì ló fẹ́ ṣe ẹ̀sìn àwọn sàhábà ló fẹ́ ṣe á ah, ah, ìwọ gangan lórí kẹmú. Màlẹ́sì kò kọ́ gbogbo gàdíkà mìnúbílẹ̀ tìfà agbọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Kí ló pàtàkì gbọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀? Fàyínà má bàa sọ́lá. Ìlànà àwọn sọ́lá láyà kúrú ìlà hàpọ̀. Kò lè jẹ́ kankan bí ó bá fi ṣe kí ni òdodo so ló fẹ́ pé àwọn àpá àmọ̀ sọ fún wa ike asfalafiyatu asfalafiyatu yaani nisbatan ila asfalaf ìfijigbẹ́sẹ̀ sí ọ̀dọ̀ àwọn asfalaf sọ̀rọ̀ sókèrè àgbẹ̀ ní asfalafiya asfalafiya òun náà ni àtàbẹ́yìn bí má bá bí sàlà. Ìmọ̀ ẹ̀sẹ̀sìn pẹ̀lú ìlànà ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà radiyallahu alayhim. إليك الله وبارك سبحانه والقرآن الكريم فإن آمنوا بمثل ما آمنت به فقد اهتدوا الله وبارك تبارك gẹ́gẹ́ bí n tẹ gbàgbọ́ mẹ́fẹ́ kọ́ni tẹ́tọ̀ wọ́n ti mọ̀ náà wọ́n ìtọ́wọ́ gbà ó ṣùgbọ́n tó bá kúrí tí wọ́n tẹ̀sí bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbàgbọ́ fa innama hum fi shiqaq wọ́n máa tako òdodo yìí ìlànà àwọn tí wọ́n mú náà ní àwọn pẹ́sẹ́ sì tàwọn bẹ́ẹ̀ yóò máa tako òdodo yìí pàtàkì kan ọ̀la wọ́n wọ̀ sami'ul alim ọlọ́run ìrìn àná ni wọ́n mọ́ mi kàn mọ́ jẹ́ ọlọ́run ọ̀bọ̀ tó rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. بكنا نعم. انا ابو محمد صلى الله عليه وسلم من حديث تاكوت لك فانه من يعيش منكم ان طلب ان كان يكون فسيرى اختلافا كثيرا يوجع كويت تقوى فعليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين من بعد تمسكوا بها عدوا عليها بالنواجذ yóò padà rí àìkú ẹrù tí ó pọ̀ súnà ni wàá dọwọ́ yín súnà àwọn àkúlàfà ar-rashidun ó dọwọ́ yín. eléyìí ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun yìí tí a sọ sọlọ́ pé pé ẹni tó fi rẹ̀ kì sí madhabu sálà ìpè ìlànà àwọn sálà lòun fẹ́ tẹ̀lé ìwé yẹn bẹ́ẹ̀ kò ń ṣe ní ta mọ́ bú ìwé yẹn bẹ́ẹ̀ kò ń ṣẹni tó ṣe wípé àábò gbé nǹkan tuntun dé torí pé ìtọ́lọ́wọ́n fẹ́ fẹ́ ṣẹ̀ṣẹ̀ òun tí àwọn asọ́lá púpọ̀ nìkan bẹ̀ lórí ẹ̀ so gbogbo tó bá ń ṣe ní ẹ̀sìn ó gbọ́dọ̀ lè máa fún wa ní ẹ̀rí minal Qur'an wa sunnah láti mú al-Qur'an àti sunnah bẹ́tọ́ ni asọ́lá púpọ̀ rẹ̀ pẹ̀lú àgbọ́yé àwọn ẹ̀yìn ìṣíwájú torí pé ẹ̀sìn gẹ́gẹ́ nìyẹn. Ìtò bá ti yàtọ̀ sí eléyìí, ìtakò ẹ̀sìn ni. So àtàlàfíà ìtumọ̀ rẹ̀ náà ni ẹ̀sìn tí ọlọ́run ọba fi rán anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. Solomon pé alùpùpù pé àtàlàfíà tú ìyà dìínù àwọn ìsìláàmù Mustapha min ash-shirki wal bid'ah wal ma'asi àsàlàfíà òun náà ní islam tó ṣe wípé kò sí ẹbọ ńbẹ kò sí dídí àgbẹ kò sí kíni ẹ̀ṣẹ̀ ńbẹ islam tá ń ṣe tó ṣe wípé àrídì bọ́m̀bì àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ islam tá ń ṣe tààrí bọ́kúrò bíi bídíà islam tá ń ṣe tààrí bọ́kúrò bíi ìwà orogún pẹ̀lú ọlọ́run. هذه هي السلفية eléyìí tí wọ́n ń pè ní sàlàfíà sójú mọ́ kí la fẹ́ ta kò ń di eléyìí. anabuwa muhammad sallallahu alayhi wa sallam so o jẹ kama o ní fa iná wo man yẹ èyí ní gbogbo fasayara tìlà pàǹtẹ́fìrọ ẹni tọ́lọ́ bá ní kẹ́mi ẹ̀gbọ́n nù yóò ní àìkú ẹrú tó kọ̀ sanadi ní ká máa ṣe tó wà rárá o ní fa alaykum sunnati ẹ̀dùn tó sunna ó túnbọ̀ sí pé kí ni bídíà ò ráyè nínú islam bídíà ò ráyè nínú islam solomon pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam a máa wọ́nù àwọn sàábé lọ́pọ̀lọpọ̀ gbà ó ní wa iyyakum wa muhdathatil umur ẹ ṣọ́ra fún àwọn àdáadáa lọ́rọ̀ ẹ̀sìn ìtẹ́ bá rí mi tí mò ń ṣe lẹ́sìn yẹn ṣe ìtẹ́ bá rẹ́ mi fún látọ̀dọ̀ mi ẹ má mú wọnú ẹ̀sìn. ìmú nǹkan kánàbí sọ̀lá abáláwo ṣe wọnú ẹ̀sìn lónìí ló fa ìpínyẹlẹyẹlẹ tó ń lọ láàrin àwa mùsùlùmí lónìí. torí pé a mú àwọn nǹkan tí òun ṣàrẹ ẹ̀sìn wọnú ẹ̀sìn. ànábi jẹ́ kìlọ̀ fún wa iyyakum wa muhdathatil umur fa inna kulla muhdathatin bid'ah. وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا بكي لطوة صلى الله عليه وسلم سنتي فنو فلافيا لو ويشي ìròyìn bẹ yóò máa jìnnà síbi díà ntí o bá ti lẹ́rìí kò ní fẹ́ ṣe ní ẹ̀rí ntí o bá ti ní ẹ̀rí kò ní fẹ́ ṣe é kò ní fẹ́ fi sin lọ́wọ́ torí pé ànábi wọ́n lu wa wọ ìyá kùn wọn mọ́kàtà ti kù mọ́ ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ ẹ̀nà ọ̀rọ̀ rẹ̀. fa inna kulla muhdathatin bid'a wa kulla bid'atin dalalah. bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wọ́n wa ìgbésí ẹbọ ṣíṣe àbí ìwà ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀. ọlọ́run bá ní faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan. ẹni bá fẹ́ pàdé ọlọ́run ọba rẹ̀ dáadáa iṣẹ́ dáadáa dọwọ́ rẹ o àwọn kan tó lọ́wọ́ bá pa aláṣẹ dọwọ́ rẹ fàlíà àmàlà àmàlà sọ́ọ̀lìhà wọn náà yóò ṣe fi ìbáàdà tọrọ bí àhàdà tó máa wá kan pẹ̀lú ọlọ́pàá ọba tó ta ọba tó ṣe jẹ́ ẹ̀mú fún ọba tó ṣe fóun náà lónìí ẹ̀mí rẹ lọ́wọ́ kò gbọ́dọ̀ wá orogún pẹ̀lú rẹ fàlíà yóò ṣe fi ìbáàdà tọrọ bí àhàdà tó bá ti kó ṣe torí tọ́lọ́run ní ìjọsìn kò gbọ́dọ̀ jẹ́ pé torí ayé kan ló fi ṣe. ṣé ẹ kọ́ àbí ìwọ oró pẹ̀lú ọlọ́pàá ọba èyí ò ní ṣe kó bọ́ lọ́wọ́ ọba dáadáa. ànábì ìfọ̀ àdìsọ́lá lọ́sọ́lá ní tó sọ fún àwọn ọmọ lẹ́yìn rẹ̀ òun ni pé inna man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ó ní ẹ̀kọ́ mi gbogbo ẹni tó bá wá orogún pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba ti ṣe àjọ náà léwọ̀ fún wọ́n máa wọ̀ wọ̀ náà ibi tí ó dé inú náà ni wọ́n máa ní bọ̀ọ̀lù nínú ẹ̀mí kan sọ. àwọn tó ṣe àbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú pé wá orogún pẹ̀lú ọlọ́run ọba kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́. bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa ọlọ́run ọba òbí ṣe àforíjì fún pé kéèyàn wá orogún pẹ̀lú ẹ ṣùgbọ́n nǹkan tí ò bá tó yẹn tí ò tó oró tí ò tó ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba ní òun lè ṣàforíjì rẹ̀ lèmọ́ yẹ̀ṣà fẹni tó bá ń bẹ ní orogún àwọn owó garanti o ó lè jẹ́ pé wọ́n á bí àjẹ́ yẹn òun lè fẹ́ ni ẹ sínú ìpínlẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ó ní òun lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ́nu èrò ògbà wọn láti lè ṣe kíni láti lè ṣe àforíjì fún. so asalafiya ìyẹn islam mustapha nínú ṣíṣírìkì wà lẹ́dàá òun náà islam tó ṣe fún mọ́tàn gágagá kúrò bí ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba. òun ló gbẹ́gbẹ́ tó bá ní mùsùlùmí ni ẹ́ rí i pé islam tó ń ṣe kò sí àwọn orogún pẹ̀lú ọlọ́run ọba ń tẹ́ má pè nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ bá Allah má jẹ́ káwọn èèyàn tẹ̀ ẹ́ ibi orúkọ ràwáníyà tó ṣe tó ń gbójú tó sódúrà kan ní máa fà á àmọ́ iye tí wọ́n máa sọ fún wa wọ́n ní tó bá ka súrà kan tán owó aṣọ kúkúrá rẹ̀ ìwọ náà máa sọ pé kí ni yá ọkọ̀ yá ìlú àti yá ọkọ̀ yá ìlú tani pè ń ìlú tí ó wà fún pé yóò ní àwọn àníyàn tó wà ní jáde kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àlùjẹ̀nù ló ń ké pé. ọlọ́run bá dẹ̀ pé kó yé wa wàyà owó yà ṣúrùhù jẹ̀mí án. ọlọ́run ọba ní ọjọ́ tó ń wọ́pọ̀ ogun ọjọ́. fún ọyà kúrú ìmàláyíkà òun á máa sọ fún àwọn màláyíkà àáwùlá ìyá kùn káàmì àbùdù. ẹ̀yin màláyíkà ẹ̀wọ̀ àwọn tó tó yìí ṣẹ́yìn ni wọ́n ń ṣèjọ́sìn fún torí kọ́lé àwọn ọ̀rọ̀ àníyàn kan làwọn ń àwọn náà mú súrà kan dání àwọn náà mú kinní kan dání àáwùlá ìyá kùnkà ní àbùdù àwọn màláìkà ọmọ sọ pé ṣùgbọ́n ká tẹ́wọ́ ní ìlànà ìjú yìí ní mọ́ kàǹkà kàǹkà ìrẹ̀ ọlọ́run bàbá ìwọ lọ́gá tiwa ìwọ ọlọ́run tiwa á ní kankan ṣe pẹ̀lú wọn báyìí ká ní ìyá àbùdù náà jìnnà àlùjànnú ni wọ́n ń ṣèjọ́ fún náà ń kékeré náà ń gbóná fún náà ń gbára lé náà ń jẹ́jẹ́ fún akọrọ nínú èyí tó pọ̀ jù wọn ló nígbàgbọ́ nù ká máa kékeré àlùjọ̀nù ká máa búra bálùjọ̀nù jẹjẹ bálùjọ̀nù gbáralé àlùjọ̀nù. àwọn mọ̀láìkà tó ṣe kẹfìrù nínú wọn ni akọrọ nínú èyí tó pọ̀ jù wọn náà nígbàgbọ́ nù ẹ̀. sọlọ́pẹ́ pé ìwọ tó fẹ́ jẹ́ sálábí kí ni túmọ̀ sálábí òun lẹ́ni tó ṣe wípé ó ń ṣe sálábí yá kí la gbé sọ́lá bíyà ìyẹn islam mustapha mina ṣíríkì wà bídà yìí wàlúmà àti olùsìláàmù tó mọ ti gágagá kúrò níbi ìwọ orogún pẹ̀lú ọlọ́wọ́ bàbá bákan náà níbi máa ṣe àwọn àdáadáa rẹ̀ torí pé ẹni tó fẹ́ jẹ́ sáláfí tó fẹ́ ṣẹ̀sìn bá nàbí ṣe ṣe tó fẹ́ ṣẹ̀sìn bí àwọn kòhábà ṣe ṣe irú èèyàn bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ bí kí ànábì sọ fún kó fi ilẹ̀ kó máa fi ti ẹ̀rọ po rẹ̀ kó máa fi ti ẹ̀rọ po àti lè ṣe báyìí náà. bẹ́ẹ̀ ni sánájú ní ká ṣe sọ̀lọ̀ lọ asọ́là kó ń bẹ̀lẹ̀ ṣùgbọ́n yóò fi yẹn yóò wá ní èèyàn kan lónìí pé kí òun ṣe léyìí ẹ̀ báwọn àbá wa ṣe sọ fún wa nù bí ṣéwù ní ṣe sọ fún mi pé kí n bàbá sọ̀rọ̀ nípa mẹ́sẹ̀gì sáà ṣé wo ẹgbọ́dọ̀ wo ò ní ẹni bẹ́ẹ̀. ìtìjẹ́ wa lè ṣe òní tó sọ fún wa tí ànábì sọ. àwọn ànábì ọlọ́wọ́ ọba ìtì ọlọ́wọ́ ọba nìkan sọ fún wa náà sọ fún wa. kò sáwọn ànábì ọlọ́wọ́ ọba láyé mọ́ ṣé nǹkan ò ní ẹ̀tọ́ àti sọ wípé kí wọ́n máa ṣe nǹkan bó ṣe ń wo òun. ṣùgbọ́n bí ànábì sọ lọ́wọ́ sọ nàbẹ́bí sọ bá afẹ́fẹ́fẹ́ alẹ́ rẹ̀ náà wọ̀rọ̀ sọ́sọ́ àbíyá àwọn àfa àwọn ọlọ́jọ́gbọ́n àwọn ànábì ọlọ́ọ̀bá wọ iná àbíyá alámọ̀lẹ́wọ̀rọ̀ sùdí náà rẹ̀ wọlé àti hamad àwọn ànábì ọlọ́ọ̀bá kò ṣùgbọ́n gbóòkù kalẹ̀ táfà àtàfẹ́ jogun kọ́ wọ iná máa wọ̀rọ̀ sùdí ìmọ̀ làwọn ànábì ọlọ́ọ̀bá gbé kalẹ̀ فمن أخذه فقد أخذ بحظ وافر ẹni tó bá di ìmọ̀ àwọn ànábì ọlọ́wọ́ bá mú ẹni yẹlẹ ni tó jèrè kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kọ̀wá fún àwọn ẹni tí ó jẹ́rè. Sèǹdé àfa òun ni kó máa gbé àwọn èèyàn síbi ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bí ànábì ṣe ṣe láì fi ọpọlọ máa gbé àwọn nǹkan mi kalẹ̀ fún rẹ̀. Ntí ànábì sallallahu alayhi wa sallam tó sọ. Sọ̀tọ́ sọ̀rọ̀ nípa sàlàfíà ká má jẹ́ kó sẹ́yìn sí wa. Ìsìláàmù tó mọ́ ìsìláàmù tó wọ́n tó mọ́ kágákágá kúrò níbi àdáadáalẹ́sìn òun náà ń pè bẹ́ẹ̀. ìsìláàmù tó mọ́ kágákágá kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ òun náà ń pè bẹ́ẹ̀. lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ẹni kọ̀ọ̀kan ó mọ̀ tíráìbù láti jẹ́ sálábì. a máa ṣe gbìyànjú láti jẹ́ kí ni sálábì. kí ni túmọ̀ ẹ̀ òun náà lẹni tó ń ṣe ẹ̀sìn ní ìbámu pẹ̀lú ẹ̀sìn ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọ jọba ó ní iyyakum wa muhaqqarati dunub. anabi sallallahu alayhi wa sallam sọ fún àwọn sahaba radwanullahi alayhim ó ní iyyakum wa muhaqqarati dunub ẹ ṣọ́ra fún àwọn ẹ̀ṣẹ̀ àbójútì àwọn ẹ̀ṣẹ̀ àbójútì. àwọn ẹ̀sìn àfojúré ní àfojúkéré ẹ ṣọ́ra fún wọn. فإنهن na على الرجل ya يهلكن ṣẹ́ra àwọn ẹ̀ṣẹ̀ àfojúdi wọ̀nyí àwọn ẹ̀ṣẹ̀ táwọn fojú kéré àdàbùsọ̀lá àtọ́lá ń nígbà tó bá dé wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ yóò dìgbà káwo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ṣẹ̀ kéékèèké pèsè lẹ́jẹ̀ kékeré lé. ìpìlẹ̀ rẹ̀ ní ní ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ó ní tẹ̀sẹ̀lì bú kàbá yíra máa tún náà ó náà nù. nùkẹ́ sọ̀rọ̀ á kún sẹ́yìn àtẹ̀kù wọn ò tún wọn ò tún kùn kùn kálá kẹrì mà. ọlọ́run ọba ní tẹ́ ẹ bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn kéékèèké tẹ̀ àádẹ wá fi wọ ilé alápọ̀nlé ìpìlẹ̀ nìyẹn torí pé ọmọ ènìyàn a lè ṣe kámẹ́rì kùdìẹ̀kùdìẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn náà wọ́n fojú kéré wọn tẹ́lẹ̀ ìṣèlú ẹ̀ṣẹ̀ kékeré lé ilé ìṣẹ̀ṣẹ̀ kékeré lé ilé ìṣẹ̀ṣẹ̀ kékeré lé. anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oníyàwó àwọn afárá ti dùnú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ ẹ máa ń bójú kéré yẹn ni ẹ àbọ̀ ẹ̀jẹ̀ sọ́ra fún o tọ́lọ̀ bá ní ẹ̀jìnà sí nǹkan ẹ̀jìnà sí máa ń kékeré ni fàyínà àlàrájú hẹ́tẹ̀ yóò tọ́ba padà jọ kójọ kójọ kéékèèké ó pọ̀ yóò padà di ńláńlá mọ́ ọ sọtara sọlá bá ń kìlọ̀ ẹ̀ṣẹ̀ kéékèèké fún wa bá a lè mọ fojú di bó wa ní ẹ̀ṣẹ̀ ńláńlá. Bàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ pa àwọn èèyàn gidi ni ó ní àtẹ̀lé náà yẹ ṣẹ̀ nìbú náà tàbá ilẹ̀ ìsìn ìwádìí ọ̀hún ilẹ̀ lábà. Àwọn tó ṣe pé àwọn tó tó jáwọn tàbá ilé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn a máa yẹra fún. Ilẹ̀ lábà eléyìí bá ń pè ní asọ̀làbíyà ẹni tó ń tún ènìyàn rẹ̀ láti di sọ́lábí òun lẹni tó ń tún ènìyàn rẹ̀ láti mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo tó ṣe pé àdìọ́kàn rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó mórí bọ́ kúrò bí ẹbọ iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó mórí bọ́ níbi àwọn orogún pẹ̀lú ọlọ́run ọba ọ̀nà àgbàjọ́sìn rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó forí kúrò ní nǹkan àdáadáalẹ̀. bákan náà àwọn tọ́lọ́ ọba ṣe léèwọ̀ tó jẹ́ àwọn kàbá ìwé ẹ̀ṣẹ̀ yóò jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kò tó fojú kéré wọn. ìkànnì àwọn sáájú àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam Anas bin Malik radiyallahu anhu. ìjọba ó wù àwọn èèyàn ó wà wọ́n ní ìnákùn látà àmàlùnà àmàlà yìí àbákù fi àyíní kù ní ọ̀ṣọ́ àrà. ó ní mo wù ẹ́ yẹ yìí. àwọn kankan kẹfẹ ti bẹ́ẹ̀ ń ṣe láwọn kẹtí ẹ̀sìn takò tó ṣe pé ó fúyẹ́ bẹ́ẹ̀ ló fẹ́lẹ́ wájú yín irun lọ. gbogbo àwọn àpàtà bá mú irun irun ẹyọ kan tá a mú dání àbí irun yìí ṣe jẹ́ nǹkan tó fẹ́lẹ́. ṣé òdiwẹ́ẹ̀tì أنا أقول قطرت إنكم لا تعملون أعمالا لأدق في عيونكم من الشعر أنت وقت شيء مجرين أو كوي أكفل بأدكر أطيري واتوني جوين الله وإن كنا نعدها على أهل النبي صلى الله عليه وسلم من المؤبقات قل لا يعجب محمد صلى الله عليه وسلم lára àwọn kan máa ń panu la máa ń ka àwọn kan wọ̀nyẹn kú. ṣùgbọ́n òun lẹ́yìn ṣe lóṣù lè fi ṣàyọ̀ ọyọ́. so mẹ́sẹ̀jì wa àkọ́kọ́ òní wípé ẹni tó pè rẹ̀ sálábí ìpè sálábí lè lè nísìbàbà ti la sálà ó fi rẹ̀ sí kíní ọ̀dọ̀ sálàfù ni ọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàhábà. so kò ní ìdíkà bá a já ìtọ́ka jẹgbẹ́ àkọ́kàn ṣe ni pé kí ni ṣé Muhammad sallallahu alaihi wa sallam òun làdìọ́kàn rẹ̀. ká wo iṣẹ́ ìjọsìn rẹ̀. ṣé sanabi sallallahu alaihi wa sallam sọ tó ṣe náà ló ń ṣe. ká àwọn iṣẹ́ ìjẹ̀ olúwẹ̀ẹ́dúwẹ̀ ni àbójútó gbìyànjú sí àtàjìnà kúrò fẹ́.

kó ní ká bá a jà ẹ bá wọn bá ṣe máa pè rẹ tọ́lá láti èyí ò ṣe iṣu èyàn sọ pé kí ni àná mùsùlùmí ni mí a sọ pé bó lọ sí máa pè rẹ ní mùsùlùmí kí ni tí wọn mùsùlùmí alimusulimu wa man asamadila mùsùlùmí tó juwọ́ lẹ̀ fọlọ́ ìyẹn ni mo juwọ́ lẹ̀ fọlọ́ ó túmọ̀ sí pé àdìọ́kàn mi àdìọ́kàn tọ́lọ́ fẹ́ kí n ní mo ní iṣẹ́ mi ìtọ́lọ́wọ́ bá tẹ́kí máa ṣe mò ń ṣe tó ní jìnnà tí mo jìnnà sí. àwọn iṣẹ́ ìjọsìn kò ń ṣe àdádálẹ̀ muslim muslim al-muslim huwa salaf mùsùlùmí tó gbádùn òun náà ní òun náà ní salafi wa salafi huwa al-muslim salafi náà ní mùsùlùmí salafi náà ní kíni mùsùlùmí ṣùgbọ́n kí ló fà táwọn yẹn fún sọ wípé anasala ìsọlá fún mi wí tí o sọ pé ana mùsùlùmí òun náà ní wípé gbogbo èèyàn ń pera wọn ní mùsùlùmí ọdẹ ṣẹ bọ àwọn èèyàn ń pera wọn mùsùlùmí wọn ń kóra fún kan àwọn èèyàn ń pera wọn ní mùsùlùmí àwọn náà ni wọn ń képe nǹkan ní àwọn tí wọ́n pẹ̀rọ ní mùsùlùmí àwọn náà náà ń jẹ́jẹ́ fún kan ní àwọn tí wọ́n pẹ̀rọ ní mùsùlùmí àwọn ni wọ́n tẹ̀lé kẹpítàlọ̀ fún tánẹ́bì ní káṣe sallallahu alaihi wasallam àwọn tí wọ́n pẹ̀rọ ní mùsùlùmí wọ́n lù ẹ̀lú ṣẹ́ṣẹ̀ èèyàn wọ́n ń sọ wípé àná mùsùlùmí mùsùlùmí lè ní àdá dín ní sọ́lá tó sọ̀rọ̀ mùsùlùmí tó ṣe pé tí àwọn tọ́lá tọ́lì ṣe lèmi fẹ́ ṣe ń tèmi mi ní bá ń pe nǹkan tẹ́ ń ké pé lẹ́yìn ọlọ́run mi ní gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run mi ní jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run nítaná ní òní ká tẹ̀sẹ̀ mi ní bí ṣe tẹ̀sẹ̀. àwọn ìwà tẹ́hùn tó jẹ́ ìwà tí ó dáa yìí tọ́lọ́wọ́n bá takò tọ́lọ́wọ́n bá tí ó ṣe léèwọ̀ èmi ò ní bá yín wò ó mi ní bá yín wò àwọn ìwà yẹn ṣòwò àná mùsùlùmí mùsùlùmí lè gbé bẹ́ẹ̀ náà ṣàpẹrẹ ayé mùsùlùmí ṣùgbọ́n ẹ̀sìn mi mò ń ṣe alápá àdìsúkàlà àkọọ́lẹ̀ bí àwọn ọ̀dọ́ ìṣíwájú ṣe ń ṣe jẹ́mọ́ kí ni ẹ̀ṣẹ̀ nìyẹn wàá gbọ́ pé ó ń ṣe sáàmù lórí bí àwọn sọ́láàpù àwọn ànábìsọ̀ lọ́pàá àtàwọn sáábé wọ́n ṣe ti wáṣíwọ́n sọ́bẹ̀ èyí ò kọ́ ni wàá bá àtàlẹ́ lórí. Èyí o lè mú fún òun ní pé eléyìí tó ń ṣe yìí, ó yàtọ̀ sí bí àwọn afọláfù ṣe ṣe. Èyí ló wà yọ hàn tó rà ló lè fún rẹ̀ ṣe. Eléyìí tó ṣe yìí náà ó yàtọ̀ sí àwọn afọláfù ṣe pé ó yọ hàn torí wọ́n máa rí wá fi hàn yóò ṣe kí ni yóò ṣàtúnṣe rẹ̀. Ṣùgbọ́n kọ́kọ́ pé ò gbọ́dọ̀ pé rẹ̀ ní fọláfù. Ìyá bẹ̀rẹ̀ ti ṣọ́dọ̀ àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam. Ṣé ìlànà bàjẹ́ èèyàn ní ọmọ àlọ́rí ní mí oníwájú ṣe pé ẹ lọ́mọ àlọ́rí bàbá ẹgbẹ́ lọ́rí lójú wa ń kọ́. èèyàn ló fẹ́ ṣe ẹ̀sìn Islam bánà sọ láàbá ṣe ṣe oníwà ṣe Islam bánà ṣe ṣe ṣe. ẹ ẹ tí wọn bá bọ̀ kó rọ́ọ̀dì níbi nǹkan tí ó ń ṣe òun sọ fún un. ká a ò ṣe sálábì gidi tó ẹgbẹ́ sálábì gidi yẹn ò ní máa ṣe léyìí. bá a ṣe sọ fún mùsùlùmí pé òun ṣe mùsùlùmí gidi tó bá yẹ bẹ́ẹ̀ náà sọ pé kí ni òun ṣe sọ́láfì gidi tẹ́tẹ́ sọ́láfì gidi ní ẹ́ òrìṣẹ́lẹ̀. torí pé àwọn èèyàn pera wọn ní mùsùlùmí tọ́jà ń ṣiṣẹ́ ẹbọ tán ṣe dídíà tán tẹ̀lé sínú ẹ̀ṣẹ̀. olùkọ́ sọ̀rọ̀ mi ti wò pé ókè mùsùlùmí tẹ̀mí fẹ́ṣẹ̀ ìsìláàmù tẹ̀mí fẹ́ṣẹ̀ ìsìláàmù báwọn sọ́láfì ṣe ṣe nù. eléyìí ló gbogbo lóhùn ká máa sọ pé àsàlàfíyà àbí àsàlàfíyà gẹ́gẹ́ bí gbólóhùn alùsùnà náà ni ìpìlẹ̀ kò sí náà sọ pé àwọn òní alùsùnà ìpìlẹ̀ èyí tó wà nìkan ní kíni mùsùlùmí àwọn mùsùlùmí. ṣùgbọ́n gbàgbà pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yà kúrò tán yẹ kúrò níbi ìsìláàmù tánà òbí fi kalẹ̀. ó ní àwọn kan sọ wípé nahnu ahlus wal jama'a àwa o súnà la dúró tì súnà làwa dúró tì torí pé àwọn kan bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àdádálẹ̀ wọlé àwọn náà yàtí mùsùlùmí làwọn náà mùsùlùmí títí o mùsùlùmí kí ni ahlu sunna ní súnà làwa dúró tì náà kò kò nídìí kó bá jà ìgbé wa ti tẹ̀lé ní ahlu sunna nítorí bá pàpọ̀ ń tí ò bá súnà mú lóyún pé ń eléyìí tó ń ṣe ò bá súnà mú ṣùgbọ́n ana sunni sunni ni mí mo fẹ́ tẹ̀lé sunna ó ní láti bá a jà èèyàn ní ana sọ́làfù sọ́làfù ni mí mo fẹ́ tẹ̀lé ìlànà àwọn ẹni ṣíwájú àbí ìjọba ó ní láti bá a jà kí wọ́n bá mọ nǹkan kan tó ń ṣe tó ṣe wí pé kò bá táwọn ẹni ṣíwájú ṣe ń lẹ́sìn ìyẹn ni ó fàyọ kó lè ṣàtúnṣe rẹ̀ sọlọ́pẹ́ pé àárín àwọn àbá àṣáájú wọn á ní. الإسلام والسنة والسنة هي الإسلام إسلام نادي سنة سنة نادي إسلام بعد العصر السلفية هي السنة والسنة هي السلفية أتي الإسلام اليوم أتي السنة اليوم أتي السلفية اليوم إكتنان بقوة ṣùgbọ́n wọ́n lò wọ́n gẹ́gẹ́ bí terminology láti lè fi ṣàlàyé àwọn kankan fún àwọn èèyàn ní àwọn àsìkò kan ní àwọn àwùjọ kan. ṣùgbọ́n tí ẹgbẹ́ ti kábá sọ pé àwọn mùsùlùmí ni wá ṣùgbọ́n ẹ̀wọ̀n ìsìláàmù tó ń ṣe wọ́n ń pè nǹkan mí ìkúná fún nǹkan mí jẹ́jẹ́ fún nǹkan mí lẹ́yìn ọlọ́lọ́ bára fún nǹkan mí lẹ́yìn ọlọ́lọ́ ẹwù ìsìláàmù tó ń ṣe ọ̀rọ̀ àgbẹ̀sọ̀ lọ́ àtọ́lá wọ́n ń gbà dànù wọ́n ti ọ̀rọ̀ afá wọn wọ́n ti lórí ọ̀rọ̀ wọ́n gbé lórí ọ̀rọ̀ àgbẹ̀sọ̀ lọ́ àtọ́lá. àwọn àwọn ọmọ ẹgbẹ́ àṣẹ ìsìláàmù mi lórí sunna anábọ̀ Muhammad sallallahu torí pé àgbẹ̀sọ̀ lọ́ àtọ́lá sọ pé fàyínà wọ́n yẹ ìṣìnkún ẹni tọ́lọ́ yóò rí àìsàn tí ó pọ̀ فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ وتوسطوا بها yóò lè sotori àyàká ní ahadu sunna làwa pẹpẹ àwọn onísunna yẹn ọmọkọ́mọ ni wọ́n kí náà tó di ọmọkọ́mọ. ṣé a rí àwọn àjọ kan tó takò àjọ kan nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ṣé a rí àwọn àdádálẹ̀ lára àwọn ni ṣé a rí àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ lára àwọn ni tá a bá rí ẹni tá a bá rí kápẹ́yà kéèsì ẹ̀sìn ó gbọ́dọ̀ padà ní tí ò bá ti padà kúrò níbi àjọ kan burúkú àdádálẹ̀ tó ń ṣe ìwé yìí bẹ́ẹ̀ kò ń ṣe onísúnnà onísúnnà tó máa ń fi àkíyèsí ẹ̀ síbi nǹkan tí ó jẹ́ ètò tako ẹ̀sìn ìpè eléyìí tó ń ṣe tako ẹ̀sìn sọ́dẹ̀ fún lẹ́rìí yóò ju wọlé torí pé tó pé rẹ̀ pé kí ni sálábí lò sún nílò àwọn àti tó fi sún náà ẹ̀kọ́ tó wáyé fún òun yóò tún máa gbà ń ṣẹ̀ òun yóò tún máa tako ẹni tí ó ń fi ìfẹ́ inú rẹ̀ tó fi bù wọlé ẹni tó jẹ́ orí súnà tó pé ní súnni tó pé rẹ̀ sálábí ọkùnrin rẹ̀ gbọdọ̀ fúyẹ́ láti gba òdodo ẹ ọ̀rọ̀ tí mo sọ lánàá yẹn ká tó máa bọ́ síwájú ọ̀nà kárí ìtẹ̀yìn ò ní bẹ́ẹ̀ mọ́ tí ò bá rí tó gbọdọ̀ bọ́ síwájú wọn kó sọ fún ọpẹ́ tí mo sọ lánàá yẹn mo ṣe ní sẹ́kọ̀ọ́ ẹ̀rí tá a rí ni bó ṣe sọ ọ́ nìyí torí pé wo yẹ àwọn èèyàn tó o sì lọ́nà látara gbólóhùn yẹn mo tẹ̀ ẹ́ kó o ní àníyàn kó o fẹ́ sùn wọn lọ́nà ṣùgbọ́n o sì wọn lọ́nà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ fẹ́ni tó pẹ̀rẹ̀ rí fún ní tálábí tó pé rẹ̀ mùsùlùmù náà ó gbọ́dọ̀ ṣe tán àti máa kó tó bá fọ tó rọrùn jẹ láì tijú ẹni ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ tí ó mọ̀ sọ̀rọ̀ òdodo fún àwọn èèyàn ní gbogbo ọgbà láì wo ipò ẹni tó bá sọ pé ah, ẹni yìí ni a ah, lẹ́bùn wọn ju ẹni ká mọ̀ sọ̀rọ̀ òdodo fún lọ. anabuwa muhammad sallallahu alaihi wa sallam inú hadith ya tirmidhi bá wa ó ní láyà nà haibatun náà

ẹni báyìí báyìí báyìí ni wọ́n. láyé nà á nà rọ́ọ̀lù àìbọ̀tò náà fún yẹkú lẹ́bi àpín ìrà àlìmọ̀ fún. àwọn òṣìṣẹ́ wọn ò sọ̀rọ̀ àwọn. tó bá ti gbọ́ ó gbọ́dọ̀ sọ náà tó wá ní ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ kéèsì mi ní pìrìsẹ́ǹtẹ́ṣọ̀n. ṣùgbọ́n ká sọ lójú òdodo agbọ̀rọ̀ ṣe tá àti máa sọ òdodo ní gbogbo ọgbà tó bá wà wájú olówó sọ òdodo. bó wà wájú ọba sọ òdodo bó wà wájú àwọn òbí rẹ sọ ntójú òdodo bó wà wájú àwọn akẹgbẹ́ rẹ sọ ntójú òdodo. ṣùgbọ́n bó o lò ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ ó pìrìsẹ́ǹtì ẹ̀ ní ọ̀nà tó ṣe pẹ́ ní tó ń sọ fún yóò gbà lọ́wọ́ èyí wá pìsẹ́ǹtì òdodo fún wa lọ́nà tó le ìyí ò ní ká má bá o. ìfapá yìí tó pìsẹ́ǹtì òdodo fún wa ó pìsẹ́ǹtì ẹ̀ lọ́nà tó rọ̀fù kò túmọ̀ sí kékeré kí àwa gbọ́ òdodo dànù. ẹni yẹn òun ní kí ni ó ní ẹ̀ṣẹ̀ tiẹ̀ lọ́tọ̀ ipe ó tó òdodo fún wa lọ́nà tó le. ìwọ tó ń pa òdodo nítorí wọ́n sọ ọkọ lọ́nà tí ó le nǹkan mi náà ń bẹ mú ọkàn tí ọ náà. so òde tí ó ní túnà gidi kó wá ní mẹ́tọ́ọ̀dì tí wọ́n fi sọ fún ẹni ojú kó gbà ó gbà ó wà sọ̀tún lọ́tọ̀. torí pé ẹlòmíín bẹ ó ṣe pé ó fi rẹ̀ sí bóyá àáfàá tó ní ni wọ́n ti tíráìdì lórí nǹkan. ìfọ́sùn jẹ́ kókó wọ̀ ní pé ìtẹ́kẹ́ tíráìdì àáfàá wà fún ṣé nǹkan yẹn pọ̀ rẹ̀ tàbí pọ̀ rẹ̀ ìfọ́sìn nìyẹn báyìí kó ní súnmọ́ ní tòótọ́ nìyẹn ẹ̀sùn ọgbọ́n náà ṣe bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò kọ́ ní ìlú. ìfọ́sìn ní gbé iná bá àfa àwa wí fún ṣé nǹkan yẹn ṣé àfa àwa ló rẹ̀ tàbúrọ̀. onísùnà gidi ó kọ́kọ́ wá di iyùn náà tó wá wá di iyùn tó bá rí pé àfa àwọn ló rẹ̀ tì ó lè wá fún ẹni yẹn lé tó bá jẹ́ àfa àwọn ló rọ́ǹgì ní yóò wá sí kí ni yóò bá àfa àwọn náà sọ̀rọ̀. Èpè ah, àfa wa báyìí báyìí báyìí báyìí lára àwọn kẹta kọ́ lọ́dọ̀ yín náà ni yóò dẹ̀ sí ẹ̀rí àfa ìpè tẹ báyìí báyìí báyìí báyìí. Náà ẹni tí ó sọ̀rọ̀ tó rọ́ọ̀tì ó lè má fa àwọn yóò wá padà sọ́dọ̀ ẹni yẹn náà yóò wà lọ́dọ̀ fẹ́ jẹ́ náà pé ntẹ́yìn náà ṣe yìí kò ṣe kí ni mọ́ṣẹ́ tó ṣe ti ẹ̀kọ́ yìí ntẹ́sẹ̀ ní ká ṣe lé so ó túmọ̀ sí pé kí ni kò ṣe déédéé ó sọ tẹ́lẹ̀ ó rẹ̀ sọ tẹ́lẹ̀ náà bá ti pé gbangba àta ló tó sọ ti ẹni tọ̀hún yẹn gbangba àta náà ló gbọdọ̀ sọ kàfá rẹ̀ náà yóò náà pé déédéé tó bá yẹ pé kọ̀rọ̀ ló ti kọ̀rẹ́kì kọ̀rọ̀ náà yóò ti kọ̀rẹ́kì ẹni tó lè má àfá rẹ̀ déédéé torí pé ìkọ̀rẹ́tì àbá rẹ̀ lẹ́yìn ìpè báyìí báyìí kó wá kọ̀rẹ́tì ẹni tó wúyẹ gbangba àta yóò jẹ́ kí àwọn èèyàn máa rí ẹni rí ẹni tó dúró ti ìbàjẹ́ torí pé kò sẹ́ni tó mọ̀ pé kọ̀rẹ́tì àbá ẹ̀ ìwọ ló mọ̀ pé kọ̀rẹ́tì àbá ẹ̀ àwọn èèyàn mọ̀ ipò kọ̀rẹ́tì ẹ̀ so tó bá fi mú ẹ kọ̀rẹ́tì àbá ẹ̀ lẹ́yìn ó kọ̀rẹ́tì ẹ̀ tó bá kọ̀rẹ́ kà fẹ́ gbangba ta lọ́nà tí wọ́n rò pé ọ̀nà tí ó yẹ kí nǹkan ìbò ṣe kó lọ nìyí. gbogbo ayé kò ní pé kí afá rẹ̀ ó ti kọ̀rẹ́ kà afá rẹ̀ o ní ọ̀nà tó bá a mú. yóò wá padà sọ́dọ̀ ẹni tòun yẹn náà yóò wá kọ̀rẹ́ tó náà ní ọ̀nà tí ó bá a mú. ṣùgbọ́n pé èèyàn kan àgbàlagbà ni èèyàn kan ọba ni èèyàn kan eh, láyé ìdá àlìmọ̀fù ìdá àlìmọ̀fù téèyàn bá bá mọ̀ pé òdodo lè léyìí ẹ̀ka wá ní ọ̀wọ̀ bá a ṣe bọ̀ wọ ẹnìyẹn ní òjì kápákọ̀ rẹ̀ ó pọ̀rọ̀ rẹ̀ ó ń tójú òdodo ó wà wọ mẹ́tọ́dù olùfi páàsì ẹ̀ eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni tó ẹ̀ ti a ṣe tó pẹ̀rẹ̀ ní sálábí tún ní abọ́pẹ̀rẹ̀ mùsùlùmí ẹni yẹn ti wọ́lẹ̀ fún nǹkan pẹ̀lú òdodo ni ó ti wọ́n tẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ó fẹ́ tẹ̀lé ìlànà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ yóò máa sọ tó jẹ́ òdodo àdìọ́kàn rẹ̀ ògbọ̀rọ̀ já àdìọ́kàn tó tó bá àdìọ́kàn anábùwà Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ìwà sí rẹ̀ ògbọ̀rọ̀ jẹ́ ti ìwà tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sábà tó wà nílá àìlè. sọgbẹ́ yẹn báyìí a ní falafi a ní sunni a ní mùsùlùmí. so mùsùlùmí falafi sunni gbogbo ẹ̀ ontura wọn náà yìí ontura wọn. ṣùgbọ́n wọ́n á gbólóhùn sunni falafi nítorí àwọn nǹkan àwọn èèyàn tó ń pera wọn ní mùsùlùmí tí wọ́n torí bọ̀ ní àwọn àdìọ́kàn burúkú eléyìí wọn máa fi pé rárá àwọn ọba ìṣe bíbí àwọn súnmọ́ làwọn afẹ́ṣe àwọn àlè sùpòtìnà àwọn tó tó súnmọ́ làwọn afẹ́ṣe làwọn eléyìí àwọn eléyìí àlè bídà yìí àwọn tó ti fẹ́ bíbí àwọn wọn n tó fa separation yẹn. kò sí àwọn ìgbọ̀n ní àlè súnmọ́ torí pé wọ́n sọ pé kí ni adájú yín lọ rárá. mo ọ́ ní tí ọba wa ní ẹgbẹ́rẹ́sì pé nǹkan ṣe yẹn o kò ṣe súnà ní wọ́lọ́ wa mú wa ìpele ìtẹ́ ìṣe yìí ó ṣe súnà. ọlọ́ba ní fàyíṣà náà bá àtúntò ṣe ní ìfọ̀rọ̀jú ìlọ́lá ìwọ́rọ̀rọ̀ tẹ́ ẹ bá jọ ń ṣe fàǹfà lórí pàǹkì kẹ̀kẹ́ ẹ dá sọ́dọ̀ náà bá tó ṣiṣẹ́. nǹkan tó mi nàbí láàrin ọjọ́ náà tó bá ṣe pé ẹ̀kọ́ ọlọ́mọ ذلك خير وأحسن تأويلا èyí tó lóore fún yín tí àtúbọ̀tán rẹ̀ dẹ̀ dá. so a lè má gbọ́ra wa yé lórí kankan èmi ní báyìí wọ́n ní báyìí àdámọ́ mi ni ìyẹn ṣùgbọ́n mi gbọ́dọ̀ rọ̀ ipe tí ọmọ ẹ̀yà mi bá fi lè ta'ala wọn á ní àwọn òbí èèyàn kan ṣe dìde àti káwọn abẹ́lẹ́ ọ̀bẹ ọlọ́run bá nítorí òdodo sí orí ara rẹ̀. ṣùgbọ́n àwọn gbàgbà tá a bá ń ṣe ní kọ́ọ̀ṣù pẹ̀lú yìnyín ọlọ́run bá jẹ́ kó tá a mọ́lẹ̀ o. ṣé o fẹ́ gbìjà ara ẹ̀ ní àbò fẹ́ gbìjà ẹ̀? tó bá yẹ fẹ́ nínú ẹ̀ òdodo ti jáde ẹ̀lẹ́ rẹ̀ dáwọ́ wẹ̀. ọ̀rọ̀ tó ní ìfẹ́ kó dá sọmọ ìyá rẹ tẹ̀jọ́ ń bẹ lórí ìlànà òtítọ́ ìwọ àti ẹjọ́ ní wọ́n ní báyìí òun ní báyìí kò ní tààlà tó ṣe wípé ó ní superior evidence tó bá ṣe fún un ní alhamdulilah ọlọ́run ìmọ̀ èdè mọ̀nà náà bó dẹ̀ tó wọ̀ náà ni oníkúnnà bí ọkàn rẹ̀ ṣe máa rí nínú. sọlọ́gbẹ́gbẹ́ agbọ̀rọ̀ tí ń ara wa lọ sọ́dún lànà báyìí tá a bá ti tẹ́lẹ̀ ara sọ́dún lànà báyìí àṣẹ́kùbọ̀ ibi ìdẹ́jọ́ alágbó wá ní mọ́ yóò ṣe máa ṣe kí ni yóò máa lápá lára wa ẹlòmíràn ló ń ṣe súnà ìgbárata ìgbárata yóò máa ṣe. anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wal ma'sum òun lẹni tí ọlọ́pàá ọba tí ní ìsìnmá. àwa yòókù àá sọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ wa di correct tó bá dọ̀la kọ̀rọ̀ wa wà correct. Láti tó bá rẹ̀ lórí ọ̀rọ̀ kò túbọ̀ tó kẹ́ torí kó o tọrẹ ẹ̀rọ ní súnà gbogbo ọ̀rọ̀ wọlúwọ̀ rẹ̀ ti bẹ̀ rárá kò fọ́lọ̀ o lè rẹ̀ lórí ọ̀rọ̀ lónìí pàtàkì lọ́rọ̀ tó bá ṣe pé àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfurú wa ọ̀rọ̀ manhaj ọ̀rọ̀ àkídà èyí ń kílẹ̀ dáadáa láàrin àwọn ìṣúná ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kòró wà ní ó pọ́sọ́sì kó ṣe pé kò ráìtì lónìí ju mi lè ṣẹlẹ̀ kó ṣe pé ẹnì kejì ẹ ló ráìtì ṣáàjẹ́ kí ọkàn ẹ̀ kó mọ́ má ṣe ń ṣe pé kí ni á ah, ah, ẹni yóò gbọ́dọ̀ tẹ̀yìn mi lálẹ́ tó bá ti di ẹ ó ti di àlìsọ́ ọ̀dà ara ẹgbẹ́ lòún gbìjà kò ṣe pé òdodo ló fẹ́ gbìjà ẹni tó jẹ́ olóṣùn náà kò gbọ́dọ̀ jẹ́ aláṣìṣe yẹn. àtọ́lá láyàkúnú rádíyàn wà láyàkúnú jàbíyàn. òun ṣe ni tó ṣe pé àṣejù ẹ̀sìn ló wà lára rẹ̀. kí là ń pè ní àṣejù ẹ̀sìn oníkébi kánábì òran wa dé ibi tọ́lọ́wọ́ bó wa dé àá é débẹ̀ àṣejù ẹ̀sìn nínú. أنا أبو محمد صلى الله عليه وسلم إياكم والغلو في الدين فإنما أهلك فإنما أهلك الذين من قبلكم بالغلو في الدين أنا أبو الله صلى الله عليه وسلم أشهر أفما أشهد ويسمي أما تشوار مي أشهد لقما أشهد ويسمي لا أشهد ويسمي أولاً بقى أنك تعلم àwọn bọ́m̀bì gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo ara alqaida daesh hezbollah gbogbo àwọn ọ̀rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń ṣe lójú ayé ẹ̀rí àwọn ọba yẹn àwọn àwọn olóyìnbó yẹn wọn lò lọ lọ́hùn torí náà ìṣèkà máa bọ́m̀bù gbogbo ẹ̀ ta ló rẹ̀ nìyẹn ṣé àdúgbò láàtọ́ tó táwọn yorùbá ti lò fún ọlọ́run lọ bọ́m̀bù wọn anábì ẹ ti wá àti wọn náà sọ wọn ni wọn lọ bọ́m̀bù àwọn èèyàn dẹ́ni wọ́n tó ń sọ wípé àwọn èèyàn olófin ọlọ́run tó ṣe kó wọ́n pé kó bọ́ọ̀mù wọn ní lókù ṣé wọ́n náà pàṣẹkì wọ́n náà níbi tó kù sí fámìlì ẹ̀rí ibi tó kù sí wọ́n á sí ló ṣe kó ń ṣe kó bọ́ọ̀mù wọn. owó sùn ní sí ọlọ́lọ́sọ táwọn èèyàn wà ó dẹ̀ ti ẹ̀sùn tó tó jùlẹ̀ ó dẹ̀ fọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó wá wọ́n pé ṣé àtúntàn náà ló ń iṣẹ́ àjẹ́nà ẹ̀kọ́ yìí iṣẹ́ ọmọ náà ni. anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó ń ṣerú kaba ìṣe àmọ̀ sí àwọn kàwárí. anábọ̀ sallallahu alayhi wa sallam ó ní yàkùn sí bẹ́ẹ̀ àrà àkọ́wàmù yàkìrò àdùkù sọ̀lá àtàwọn àsọ̀lá wọ́pẹ́ àwọn ọmọ àti àbí. anábọ̀ sallallahu alayhi wa sallam ní ẹ̀yìn sábẹ́ ọkùnrin tẹ̀ ń wò yìí àwọn èèyàn bíi ti ó padà jáde tó ṣe pé tẹ bá wọ́n ṣe mọ́ kírun ẹ̀yìn ìgbà abéèrè ìtajọ́ ló gbà ẹ̀ kojú kéré ìrútẹ̀ ìwọ̀n kì í ọ̀pọ̀lọpọ̀ náfìlà lóru lo àmọye wákàtí ní náfìlà ẹ̀kú tó fẹ́ ní wọn lọ́fọ́ sí amagbatà tó gbé mọ̀ ṣe ọlọ́ àwọn ẹni ọlọ́run ni. wọ́n fi àmọ́ máa fi àmì bóyá àwẹ̀ gbàlónì mọ́gbà lọ́la gbàlọ́kùnrin mọ́gbà ń jẹ́ mẹ́rin gbogbo gbà bóyá sábẹ́ mi ní bóyá mẹ́ta ni máa ń gbàwẹ̀ láàrin oṣù bóyá ní ẹ̀mẹ́jì láàrin ọ̀sẹ̀ nígbà wẹ̀ bí ẹlòmíì gan-an nínú àwọn sábẹ́ ó lè wọ́n gbàjọ ọmọdán lọ. سنك الله صلى الله عليه وسلم يحكي روايتكم صلاة وما صلاتهم وصيامهم وما صيامهم

kéèyàn akùrádì sórí nǹkan tó dáa ni kéèyàn máa yan náfìlà lóhùn nǹkan tó dáa ni kó máa gba náfìlà àwẹ̀ nǹkan tó dáa ni ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ń gba náfìlà àwẹ̀ wọ́n ń gba wọ́n ń ṣe náfìlà àrùn bẹ́ẹ̀ ni wọ́n á kùránì ṣùgbọ́n wọ́n fi àṣẹ kú nǹkan tó ń ṣe òun náà ní wípé kí ni wọ́n ń pa àwọn mùsùlùmí lórúkọ pé kí ni ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. Ànábì wa ni yamurukuna mina dín kàmá yamuruku sahmu mina ramiya. Wọ́n kúrò ní ẹ̀sìn. Bí bàtà sọ pé a tọfà sí di ara ẹranko tọkàn yẹn jáde lára ẹranko yẹn yìí tá ọkọ àbámọ̀. Bẹ́ẹ̀ làwọn náà ṣe ń kúrò ní ẹ̀sìn. Ànábì sọlẹ̀ ìmọ̀ ọ̀tàdé sọ̀lá àtàwọn bá àgbàtà jẹ́. Ẹlòmí lónìí bá sọ pé lágbájá onídìí àná ni lágbájá ṣe bí yà báyìí àníká ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀kọ́ báyìí ẹnu ṣe fún yẹn lábúlá ẹni tó máa ṣe báyìí ẹni tó ṣe báyìí ó ti kọ̀wé báyìí ó ti kọ́ pé tó ń sọ ẹ̀yìn yìí. ó ń sọ news yìí ìròyìn BBC CNN ló ń sọ yẹn. alẹ́ yẹn dáhùn àdáadáa lẹ́lẹ̀ tó ń ṣe àwọn èèyàn lọ́nà àlẹ́kọ̀ọ́ lábúgbò ṣe wọ́n pé àwọn kàwárí فشيء يحكي الصحابة رضوان الله عليهم صلاة واصلة ما صلاتهم أنا دو شبوي تو صفاهم الصحابة رضوان الله عليهم إكلا إن أدركتهم tí máa ń bẹ láyé nígbà táwọn tí mo sọ yìí bá jáde làákùlànàwó kọ́tà àti. bọ́lá ọba ṣe pa ìjọ àwọn áárí nípa púpa ni màá ṣe pa wọ́n pa púpa ànábì òṣùláì nígbà tí wọ́n jáde àsìkò Àlì radiyallahu anhu ni wọ́n jáde. Àlì kọ ọ̀rọ̀ ànábì sọ̀lá bá kó kà á fáwọn sàhábà ìtànàbì sọ òun lélẹ̀. Àlì àwọn pàpàpà kó pa àwọn tó ń ta Al-Qur'an àwọn tó ń gbàwẹ̀ àwọn tó ń yẹn náfìlà kó pa àwọn pàpàpà. Torí kékeré wọ́n ń pa àwọn mùsùlùmí pàpàpà lórúkọ tó tóbi wọ́n ń jí ibi tí wọ́n ṣe àṣejùde. torí náà ìwọ tó jóbi ọmọ rẹ ó ní láti mójútó mo ṣe mójútó rẹ. ẹ ọmọ mi masha allah ọmọ yẹn náà lóru mo ń gbà dáadáa ó mo ń gba kuraani gan hábàbí kuraani kò túmọ̀ sí pé kò lè bọ́ sínú kí ni àlùkòló èdè ìkọjá àlà àdàmùsọ̀lá rárá ó kò wá lọ pélé sọ́gbọ́dọ̀ wọn ṣẹ́ẹ̀kì rẹ̀ eléyìí pàtàkì. so àwọn tá ń rí ISIS ni Boko Haram ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́bá wò wọ́n lọ ẹ̀ ń gbọ́ tó mọ òṣèré lómi inú wọn hafidu Quran ni kíní kẹ̀kẹ́ kẹmọ́ra wọn ẹ̀ wò wọn wàhálà tó ti dálẹ̀ tọ́kẹ̀ ní àwọn ẹ̀ṣọ́ ṣòfò. irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n wà ní nánú sọlábí yóò sọlábí ni wa. wọn náà dẹ́ pẹ̀rẹ̀ sọlábí òun náà pẹ̀rẹ̀ ní kíní sọlábí. àwọn yàrá wáyé àwọn sọlábí yẹn ọ̀la ìròyìn ìwé yẹn ni wọn ẹ̀wọ́n ṣe ti pa àwọn èèyàn. wọ́n dẹ̀ wà á bá tó sọ ojú ọmọ àti ẹ̀ka ẹ̀yin ò lè kí ṣerú kan báyìí. bóòlù ọ̀rọ̀ rẹ̀ mọ̀ kó kì í ṣerú kan báyìí tó o bá ṣe kíni tó o bá sọ̀rọ̀ wọn ní mọ́. so àpáàkì tí wọn ní àpè ṣètọ́nù àkọ́rọ̀ ẹni tó ń rojú òsọ ṣètọ́nù tó dákẹ́ yìí tó ń ṣe bí ó òun. ó gbọ́dọ̀ sọ síkáwé yẹn mọ́ èèyàn kan péré mùsùlùmí ó ń pààyàn káàkiri ó ń pẹ̀lú àwọn ilẹ̀ ṣòfò àyàgbà àwọn mùsùlùmí yẹn àpáyàpáyà ni wọ́n ó ní láti sọ̀rọ̀ bí káwọn èèyàn mọ tí Al-Qur'an sọ bí káwọn èèyàn mọ tí Sunnah sọ tó àlùkùlù kò ń sáré àlùkùlù sọ̀rọ̀ ní àwọn ẹni ọlọ́run ká tó sọ àṣetò pa wọn ẹlòmí ó mú yàn àpá kan ló mú ní mo fẹ́ rí mistake àfọ̀n yẹn rárá wọ́n gbọ́dọ̀ mẹ́yìn fáfà yẹn ṣe mistake ní ẹ̀sìn ti dàrú mọ́ lọ́wọ́ nìyẹn yóò máa jàdí bàbá ṣe pé àájì wèrè ń jà ní torí wọ́n sọ pé àfà rẹ̀ ṣe mistake àfà rẹ̀ ń ṣàtúndì ọlọ́run wọ́n láfà rẹ̀ ṣe mistake ó sọ fẹ́ ní pé kí ni jàdá kan lọ́wọ́ kẹ ẹjọ́ mistake yẹn òun dà. mọ̀rẹ̀ ti ẹ́ wọ́n náà wò ṣe mistake ní lọ bá fa rẹ kò kọ̀rẹ́ gba fa rẹ ṣùgbọ́n wọn máa ta wọn pé wọn máa ta kù wọn. ìwọ sínú lànà àwọn ẹni ìṣíwájú wọn takò anybody tó bá ṣe mistake ni anybody tó bá ṣe mistake àwọn sàhábà wà ní làálẹ̀ yìí bá ní eré tó wọn a máa takora wọn tó bá ṣe mistake. ìkànnì àwọn sàhábà àdúgbò wa Muhammad sallallahu alaihi wa sallam samra bin jundub radiyallahu anhu. ó lọ sí mistake ó lọ gba ọtí lọ́wọ́ àwọn nàṣọ́ra gẹ́gẹ́ bí táàkì. ó yẹ káwọn nàṣọ́ra kí wọ́n san táàkì ní ní àsìkò ìjọba ọmọ. ṣùgbọ́n àwọn kan lọ sọ fún mi pé àwọn òṣèké ní àwọn olówó àwọn oníkàṣíkò àtọ̀tí ẹ mú wá. ó wá gbọ́ yẹn lọ wọ́n á àwọn ọmọ ìṣáà mi. àwọn ojú. Ìgbà tí Umaru gbọ́ ụmụọrụ yẹn, Umaru ní kọ́ ọ̀tọ̀lọ́lọ́ sàmàrà. Kò sọ pé kí ni sàájú ànábì mọ̀ ni. Torí pé ó fẹ́ sọ nǹkan tí ó mú sá. Ìgbà tí lọ Ṣùgbọ́n àwọn àpẹẹrẹ àti fẹ́ ṣe. Kò sọ́nà bí ọlọ́run ọba náà. gbogbo àwọn tó kù mọ́ṣọ́rù èèyàn ni wá tó ṣe fi ọlọ́wọ́ bò ràn wá iṣẹ́ kò ṣe wá ní ànábì ọlọ́wọ́ bàbá. sọmi tẹ́kìtà bá ṣe ọlọ́kọ́ ní ó correct wa àwọn èèyàn àtẹgbẹ́ wa náà ni ó ṣe kì ní ó correct wa. ẹlòmíì tẹ yìí tẹ bá lọ bá lẹ́yìn tẹ́ correct ẹ̀ lẹ́yìn kò ní bọ́tà kó wá bàbá wọn kékeré iyì wọn á wálẹ̀ tó bá ń gbọ́ràn fún ṣe mistake ni. torí àwọn yòówù bá tu síta lágbájá mistake ló ṣe. ṣètò ẹ̀kọ́ náà wọ ní gbọ́dọ̀ jazakallah khaira mo gbà pé mo ṣe mistake. ṣùgbọ́n pẹ̀lú máa yẹ gbẹ́ kiri ẹ̀ka máa ń bú àwọn èèyàn ẹ̀ka máa ṣe é. sára ló fi ṣerú bẹ̀bẹ̀. kátàwá láwọn èèyàn lé pẹ́ nìyẹn ní ọ̀nà tó kọ̀rẹ́tì ní òtún ọ̀sẹ̀ káwá dá òdodo nù kó ṣe pé ẹni ẹ̀là àmọ̀ ti fẹ́ẹ́ nìyí. sọ àgbélò òbí sọ rẹ̀ dé oṣù lára dáwà sàlàfíà ni oṣù lára dáwà sàlàfíà. bákan náà oṣù lára dáwà sàlàfíà èpè ká máa ń láàánú àwọn èèyàn. kò ń ṣe pé ká máa bú àwọn èèyàn. ìyẹn kọ́ ni dáwà sàlàfíà náà ṣùgbọ́n ìgbà tí kábọ̀ sí èèyàn tó bá jẹ́ pé òun ló wúlò ètò ẹ̀ka lò náà nù. ìgbà tí ó bá ti wúlò bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam lẹ́sọ̀ bí qur'an wala bí làán anabi òṣèlú tí máa bú àwọn èèyàn tí máa ṣépè fún àwọn èèyàn wala bí fáhìsì albábí nzẹ̀ tí máa bọ̀ sọ̀tọ̀sọ̀tọ̀. ṣùgbọ́n pàtó bá wàrà ti wí pé. كان من لمن يولي معاوية النبي صلى الله عليه وسلم قل لعن الله يهود إن الله ربما ما باوى يهود أنا أقول لك ليس بالطعان ولا باللعان فمن يقول لعن الله يهود تبع له حديث لعن الله لعن الله أبي لعن رسول الله لعن أبي لعن رسول الله صلى الله عليه وسلم مصر بالحيوان أتبع له ṣùgbọ́n yóò túmọ̀ sí pé ànábì ni onísọkúsọ ni kò túmọ̀ sí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àṣàlì rárá àtọ́ níbi tó bá ti yẹ kó lé àṣìṣirà tó máa ká ní ṣìṣirà máa mú dà bí tó ká ti lé tàbá lé bẹ́ẹ̀ nǹkan yìí ni. pé kò sí ṣíṣe àmọ́ ẹ̀sìn ìsọkúsọ ni. Allah subhanahu wa ta'ala oró tí anabi wa muhammad sallallahu alaihi wa sallam àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ìpè àṣìṣàwò alẹ́kùfọ́r ruhama ubaynahum. àṣìṣàwò alẹ́kùfọ́r ruhama ubaynahum. bákan náà ọlọ́run bá rọrùn anabi wa muhammad sallallahu alaihi wa sallam. Osman sallallahu alaihi wa sallam oníjáyé kúfọ́rọ̀. والمنافقين واغلظ عليهم واغلظ عليهم ay nga kon solo ba ba shuma ala ba ba ba ki wala kunta fadran ghaliz al qalb lam fatu فبما رحمة من الله إليك له ولو كنت فظا غليظ القلب انفضت من حولك ما ستكني الغلظة كي يملي مانع في موضعها محمودة kò ń ṣèròyìn ànábì ní ká lé gẹ́gẹ́ bí tọ́lá ọba sọ wà láwọn kún tà fọ́ dọ́n gẹ̀ẹ́dì kan fọ́tàn fọ́tàn àwọn ìjì. Dàtí tó ń ṣe èèyàn subhanahu wa ta'ala ló ní ká náà lè le. Torí pé líle gbà mí ó lè kọ̀rẹ́ ti nǹkan. Bẹ́ẹ̀ náà ni ká lè amọ̀nyẹ́dù nǹkan gbà mí. Kárọ̀ ní ààyè rírọ̀ ìpìlẹ̀ ìnìyẹn. wàkúlá làwù kawulá làyínà làálàhù àtàtàkàrà ọlọ́pàá. ọlọ́ni ìwọ musa àti àrùn ẹ lọ sọ́dọ̀ fẹ̀rẹ̀ ẹ sọ̀rọ̀ tóró làálàhù àtàtàkàrà bóyá yóò gbà náà ọyọ́ ìṣàjọ́ pẹ́ ọlọ́run bá. so a gbọ́dọ̀ délé yìí kálí lè yí kàlá fẹ́ bẹ́ẹ̀ la àgbọ̀dà irú kálẹ̀ irú kàlà fẹ́ mú. ibi tẹ́lẹ̀ yìí bá ti wúlò àádó àwọn àpòdè nílò àfi àyè tó bá rí pé kí wọ́n fẹ́ fi tún nǹkan ṣe. so tàbá sọ̀rọ̀ ń pa wípé àwọn èèyàn ń lé koko kò ń ṣe lẹ́yìn náà ń pè ní lé koko. ibi tí bíjà bá ti ń rinlẹ̀ tó ń gbalẹ̀ kan ẹ gbọ́dọ̀ mọ ọmọ lójú ẹni láti sọ̀rọ̀ ni pé pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn yóò kó sínú kí torí eléyìí àáwò àǹfààní Islam àásọ ọ̀rọ̀ àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìpè wà láyé ní anna rajulan haibatu nasi an bi haqqi idha alimahu aw shahidahu aw sami'ahu tí a bá ti lè mú òdodo àbúgbọ̀ òun náà gbọ́ ni àbúwí tẹ̀sẹ̀ ẹ àwọn èèyàn máa sọ̀rọ̀ kí bá ṣe àwọn onífẹ́ ní ìfẹ́ mi mọ́ ẹni onífẹ́ fún mi lówó mọ́ ẹni onífẹ́ ṣe kí. má jẹ́ kí ọ̀wọ̀ tó ní fáwọn èèyàn kó wá fún ẹgbẹ́ tó ṣe wípé yóò máa gbọ́n nítorí ẹ. so eléyìí ọ̀rọ̀ ilé gbogbo nǹkan tí a gbọ́dọ̀ avoid ṣùgbọ́n tó bá ti wúlò á lò ó láti lè jẹ́ kí àwọn èèyàn pọ́n sí náà. bákan náà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam lára nǹkan tí ó wọ́n wà fún lẹ́yìn pé à ń ṣe ká àṣejù nípa àwọn ẹni ọlọ́run bákan náà àwọn àgbọ́yé wa amọ̀jẹ̀ni tí ó ṣàṣejù níbẹ̀. anábìsọ̀lá akọ́lá ó sọ fún àwọn sàábà ń jọba láti tó lóyún kàmá àtàtà nà sọ́ra pàmárì iná máa na abdulbakul abdullahi wa rasuluhu. ẹ má yin ra ìgboro láwọn nàfàrà sí ni ọmọ mọ́ríà èmi ẹrú ọlọ́run òjìṣẹ́ ọlọ́run yẹn ti tó. sọlọ́gbẹ́gbẹ́ àwọn kéèkéèké wọ́n wà lọ́dọ̀ àdébà muhammad sallallahu alaihi lọ́dọ̀ yàrá awakọ̀ orin lọ́dọ̀ ìyàwó àìsà àwọn àfihàn náà nàbí yóò yá àlàmù àti gàdí. ànábì ọlọ́wọ́ bá tó ń bẹ láàrin ọ̀sìn ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la. ànábì ọlọ́wọ́ bá tó tó sọ fún ọmọbìnrin ọmọ kékeré tó ń kọ pé dàí àgà wọ̀kúlì nílẹ̀ tó ti tọ́kúlì. mọ́sọ̀ mọ́sọ̀ bẹ́ẹ̀ mọ̀ ètò ìsọ̀tẹ̀ dẹ́pẹ̀lẹ́ ó torí pé ẹ̀sán yín ẹ̀ kó wá sí ní kó gbàgbàgbà nítorí òjẹ́ wọn fi ẹ̀ èyí wọ́n ṣọlá ṣọlá bí ọ àfáà tó pèrè ṣọlá tuntun ní tí àwọn ọmọ kéwú fún ní àwọn ẹ̀yìn tí ó kì í ṣe títí ẹ̀ ẹ̀yìn tó ṣe pé kò ń ṣe tàbẹ́bì gan sọ̀rọ̀ àṣàlà wọ́n ń ṣe ó dẹ̀ ń gbà bẹ́ẹ̀. àgbọ̀rọ̀ tìjú àti mọ́ sọ fún àwọn èèyàn nǹkan gbà eléyìí ò ká torí ká ló wọ Muhammad sallallahu alaihi wa sallam rẹ̀ ni ó kọ́ ọ́. eléyìí ò wá túmọ̀ sí pé ká ṣe àjàfà òun náà ni ìjìnà sí moderation ẹlòmíì yóò ṣàṣejù ẹlòmíì òun ó ṣe àìṣètò ìbọ̀wọ̀ àwọn ẹni ọlọ́run ara ẹ̀sìn wa ni ìbọ̀wọ́ àgbàlagbà ààrẹ ìsìn wa ni ìbọ̀wọ́ alábùwà Muhammad sallallahu alayhi wa sallam ààrẹ ìsìn wa ni. a gbọ́dọ̀ ṣe àjọfà kó ṣe bá tó máa wù ú gọ̀. ẹlòmíràn ní ah, àwọn ọmọ ẹṣẹ bí àwọn ojú fi torí náà ẹ wá ara wọn ṣe tí ó mọ ṣe àwọn ìwà sí àwọn èèyàn kéèyàn ìṣẹ́jú àwọn oníṣúfí kọ́ni kò pápá àlè pápá àlè àìsọ̀lá sálámù ilé ìsọ̀mí nìyà máa nà ní wọ́n pín sọ̀rí rárá wọ́n làbí ọkọ̀ sọ̀rí rárá wọ́n làbí àárín sí àárín nà hàkà. ẹni tó ṣe tó pọ̀ wọ àbá tó ṣe tó kó pọ̀ àgbàlagbà lè tí ò kẹ́ àwọn kéékèèké kò ṣara wa. Dàtí lára àwọn ẹlẹ́ṣẹ̀ kò ń ṣe mùsùlùmí kìdí oníròyìn bẹ́ẹ̀ kò ń ṣe ìsìláàmù tọ́lọ́ fẹ́ ká ṣe nínú lẹ́yìn tẹ́lẹ̀ kò ń ṣe ìsìláàmù gidi tí tó ṣe pẹ́ni tó máa ń ṣe ó forí ìdìyàn ọlọ́run ṣe yóò bọ̀wọ̀ àbá ní lẹ́kùn bó ṣe ká bọ̀wọ̀ rẹ̀ kò ń ṣe òun ẹ̀fà lẹ́lẹ́ bọ̀wọ̀ bí ó bá bá ṣe pé kí ni ìmọ̀ tó ń bẹ lára ẹ̀ ẹlòmí àwọn kò torí pé kí ìjà àfa alákojúwe àwọn tó tún lọ lọ́jọ́ orí bíbí yóò kàn máa lọ orúkọ ọmọ lórí yóò mọ bá wọn tó gbà tó pé kí ó ń bá àwọn àbúrò rẹ̀ sọ̀rọ̀ kódà àbúrò wa ó bá aṣàkọ̀rọ̀ ṣe kí bá aṣàkọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀. sọ̀ká má ti sọ ẹni tó ju wa lọ lọ́jọ́ orí ó máa rẹ̀ fẹ́ẹ̀ tiẹ̀ tó ṣe wípé ó ju ẹ lọ lọ́jọ́ orí bóyá ìyẹn náà bọ̀wọ̀ kí àpá àlẹ́ yìí torí pé rẹpẹtì ni fẹ́ bá wọlé lójúmọ́ sọ wá nílẹ̀ sèprókà ni. ìkankan ló ń wò mọ́ ẹ lára ló fi ń ẹ. ìkankan ni wọn náà wò ló fi mọ rẹpẹtì rẹ. tó bá ti ṣe ẹni tó ṣe kójú ẹ lọ ni òun wọ ọjọ́ orí rẹ. tó bá ṣe ṣe ẹni yìí àpá ni òun wo ìmọ̀ tó ń bẹ lára rẹ tó bá ti pé ẹni ẹni tó kéré sí ẹni òun wò pé kí ni ẹ̀sìn ní kò ṣàpọ́nlé. so ìjẹ́ ipe ká má ṣàṣejù kò túmọ̀ sí pé kí ni ká tó máa ṣe àìṣètò àwọn eléyìí ní nǹkan tó pàtàkì púpọ̀ ni tó yẹ kí a mọ̀ torí àsìkò àádá dóńbí abẹ́lẹ́ ọlọ́sọ̀kánà ọ̀tá aláìsàbára wa ṣe kọ́lọ́mọ̀ kọjá kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa àtẹni tó ń sọ àti àwa tí a ń gbọ́ wa kọ́lọ́mọba tí àbójúkúrò fún ẹni kọ̀ọ̀kan wa wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk